نحمده ونستعينه ونستكفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدئ الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الادي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلالة في النار أما بعد هذا أدوقف ألوبا أترى الصلاة فوان أبو محمد صلى الله عليه وسلم أتما تسوج لي دلق والة عدة الأحكام تي الإمام عبد الغني المقدسي رحمه الله تعالى توقجو látinú ọ̀rọ̀ anábọ̀wá muhammad sallallahu alayhi wa sallam nípa àwọn ọ̀rọ̀ ẹ̀sìn wa ní ọ̀sẹ̀ tí ó kọjá èyí tí a ń bára sọ òun nípa ìtí àmọ̀ sí àtáyá abin tí a sí àtàṣáhùd eléyìí ọ̀ranyàn ni láti sọ so, bẹ́ẹ̀ ni ọ̀ràn yẹn ni fún gbogbo ẹni tó ń kírun láti lọ kọ́ àtàṣáhùd gẹ́gẹ́ bí àwọn sàábé tí wọ́n gbà wá gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ anábíwá muhammad sallallahu alaihi wasallam ó kọ́ àwọn ní tashahud bí ìgbà tó ń kọ́ àwọn ní súra alkur'an ni eléyìí rinlẹ̀ lọ́dọ̀ abdullahi bin masaudin radiyallahu anhu bákanáà orin lọ́dọ̀ abdullahi bin abbas nípa pé anábọ̀ muhammad sallallahu alaihi wasallam ó kọ́ àwọn ní tashahud bí ìgbà tí èyàn kọ́ èyàn ní sóra alkur'an ni tó lè sọ fún wa ìkàkún tí a gbọ́rọ̀ ní sí eléyìí gẹ́gẹ́ bí àwọn kan tí wa sọ ní ọ̀sẹ̀ tó kọjá ọgọ́rù èèyàn ní o ma àtàṣáhùdù tó ṣe wípé tán bá ní kó ka tí ó bá ti ka ní kíka olórin kò tí rí ka bẹ́ẹ̀ ni ó níbi tí ó tún ka dé gan adẹ̀ṣàlàyé fúnra wa wípé ìgbàta bá ní àtàhíyàtùlélá àzákìyàtùlélá àtọ́yìnbátùsọ́láwátùlélá assalamu alaika ayyuan nabiyyu wa rahmatullah السلام علينا وعلى عباد الله الصالحين tabaso eléyìí àti ìsọdébi tí ó yẹ ká sọdé a gbọ́dọ̀ fi kún aṣhadu allah ilaha illallah wa aṣhadu anna muhammadan abduhu wa rasulu tabaso dé àyè yìí òun ni tí wọ́n pè ní atashahud eléyìí ni tí àwọn sàábé méjèèjì tí wọ́n sọ wípé anábíwá muhammad sallallahu alaihi wasallam ó kọ́ àwọn ní tashahud kama yóò alimuna asúratẹ̀mí al-qur'an bí ìgbà tó ń kọ́ wa ní súra al bẹ́ẹ̀ ló ṣe fi kọ́ wa sórí eléyìí náà ni tí àwọn èèyàn gbọ́dọ̀ níkàkú fún bó ṣe àwọn ọkùnrin ni bó dẹ̀ ṣe àwọn obìnrin ni ta bá níjókòó tó ṣe pé à ń kọ́ra wa nírú àwọn nǹkan báyìí nǹkan tí ó da púpọ̀ ni torí pé anábíwá muhammad sallallahu alayhi wa sallam a máa kó àwọn sahaba rẹ̀díwárù láàrín nírú nǹkan báyìí ní àwọn ìjùkú kọ̀ọ̀kan bẹ́ẹ̀ ni tí àwọn obìnrin bá ń ṣerú eléyìí láàrin ara wọn náà eléyìí jẹ́ nǹkan tí ó da púpọ̀ yóò jẹ́ kí ẹ̀kọ́ ẹ̀sìn yóò jẹ́ kó tún lè jẹ́ nǹkan tí yóò rìnlẹ̀ láàrin wọn ilé jẹ́ èyí tí a bára wa sọ ní ọ̀sẹ̀ tí ó kọjá ní ìtẹ̀síwájú wọ́n fi lábùdín nínú ẹgbà wá kan ìdàkọ́ àdá àdúkùmùlì sọ́lá tí èyàn kan nù yí bá jòkóó ní ààyè tó ẹkó ti jòkóó níbi irun fàlíyàkùn kó sọ wípé àtàhíyàtù lílá wọ́fí yìí alékún tó ń bẹ́ẹ̀bẹ́ níbi ẹgbà wáyìí ó ní pé fa innakum idha fa'altum dhalika tẹ́ bá sọ àwọn kata sọ wọ̀nyí gẹ́gẹ́ bá ṣe sọ fúnra wa faqad sallamtum ala kulli abdin salihin fi samai wal ardi ẹ ti sálámà gbogbo ẹrú ọlọ́wọ́ bá tó jẹ́ ní ire ní sánmà ní àti nílẹ̀ lára àwọn àlàyé tá a ṣe fúnra wa òun náà ni wípé àwọn sàábí anábọ̀wá muhammad sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bí abdullahi bin masu'ud bin radiyallahu anhu bó ṣe sọ oníkúnnà na kúlù assalamu alallahi assalamu ó ní a máa ń sọ gbólóhùn yìí tẹ́lẹ̀ ìpé ọlọ́ọ̀lọ́hun kó máa bọ́lọ́hun ọlọ́ọ̀lọ́hun kó máa bá jibril ọlọ́ọ̀lọ́hun kó máa bá mikael ó ní bá ṣe máa ń sọ nìyẹn ó ní kọ́bdà yìí fọ́rọ̀dọ̀ aleikum aleina atashahudu ṣíwájú kan tó ṣe tashahudu ní ọ̀ràn yẹn léwa lórí kọ́bdà yìí fọ́rọ̀dọ̀ aleina tashahudu ó ní anábíwá muhammad sallá sanwó sọ ipé ẹmọ́ sọ bẹ́ẹ̀ ma fàínàláwò wasalam ọlọ́run ọba gangan ni ọba tó mọ́kangakanga kúrò ní gbogbo òdíkù òun ni ọba tó ṣe wípé ó jọ ọba àlàáfíà ẹni máa tọrọ àlàáfíà fún ọlọ́run ọba ọlọ́run ọba gan ní ṣe ọlọ́run ọba lọba tó mọ́kangakanga kúrò gbogbo àwọn nǹkan táwọn èèyàn fi ń ti sí i eléyìí tẹ́ máa sọ ni pé asalamu aleika ayu annabiyu wa rahmatulahi asalamu aleina wa ala ibadillah isolihi tẹ́ bá ń sọ wípé àtàhíyàtùlélá azákíyàtùlélá àtọ̀yẹ̀bátùsọ̀làwátùlélá asalamu aleika ayu annabiyu ọlọ́lọ́n kò máa báyìí rẹ̀ annabiyu صلى الله عليه وسلم ورحمة الله bákan náà kí ọlọ́wọ́ bá asalaamu alayna ọlọ́ọ̀lọ́n وعلى عباد الله الصالحين náà wa ala ibadilá isọ́nihin kó dẹ̀ máa bá gbogbo àwọn ẹrú ọlọ́wọ́ bá tí wọ́n jẹ́ níire àlékún tí anábíwá muhammad sallallahu alayhi wa sọ yìí wípa wípé fa inákùnmí dá fa'altum zalika tẹ́ ẹ bá sọ ọ́ bá ṣe sọ yìí fakọ́t salamtum ẹ ti sálámà alakuli abdul solihin fi sama iwal art sí gbogbo ẹrú ọlọ́run ọba tó jẹ́ ní ire tó ń bẹ́ ń sámà ní àti tó ń bẹ́ ń lẹ̀ torí pé ń bàtà bá sọ pé assalamu alaika ayuwa nabiyu wa rahmatullah ọlọ́ọ̀lọ́run kó máa bá ilẹ̀ ànábì bákan náà ìkí ọlọ́run ọba assalamu alaina ọlọ́lọ́run kó máa bá wa wàhálà ìbádìlá ìsọ̀lẹ̀fì àti gbogbo àwọn ẹrú ọlọ́run ọba tó jẹ́ nírí nígbàtà bá sọ gbólóhùn yìí ìpè assalamu alayka yíwa nàbí yíwa rahmatulah baraka assalamu alayna wa ala ìbádìlá ìsọ̀lẹ̀fì anẹ́bọ̀wà muhammad sallallahu alaihi wasallam ní ẹti sálámà sí gbogbo ẹrú ọlọ́run ọba tó ṣe wípé o ń bẹ nílẹ̀ àti so léyìn ni nǹkan tá a gbọ́dọ̀ kọ́ eléyìí ni tó ń pè ní atashahud atahiyatulila azakiyatulila atayibatu salawatulila assalamu alaika ayyuha nabiyyu wa rahmatullah wa barakatu assalamu alaina wa ala ibadillahi salihin ashhadu an la ilaha illallah wa ashhadu anna muhammadan abduhu wa rasuluhu tá bá fi lè sọ eléyìí ìta ń pè ní tashahud àti sọ àti mú wá eléyìí dẹ́ni gẹ́gẹ́ bí n ta sọ fúnra wa kò sí nǹkan tó burú níbi pé kí àwọn èèyàn ní ìjòkó tí wọ́n mọ̀ kọ́ra wọn lérò àwọn nǹkan báyìí tọ́ra àwọn sàábí anábíwá muhammad sallallahu alaihi wasallam àwọn náà kọ́ ni ó ní bá àwọn ṣe gbọ́ ayé tẹ́lẹ̀ tí wọ́n ń sọ ṣùgbọ́n anábí sallallahu alaihi wasallam sọ fún pé rárá báyìí ni ẹ ṣe máa sọ ẹ má sọ báyìí so ló fi jẹ́ pé anábíwá muhammad sallallahu alaihi wasallam kọ́ wọn ní eléyìí àwọn náà dẹ̀ ni wọ́n gba kíkọ́ wọ́n gba ẹ̀kọ́ ló fi jẹ́ pé ọgọ́rọ̀ àwọn sàábà anábíwá muhammad sallallahu alaihi wasallam ní àwọn náà fi eléyìí kọ́ àwọn èèyàn débi pé umar radiallahu anhu ó tún kọ́ àwọn èèyàn léyìí ní orí mímbàrí ó tún kọ́ wọn ní orí mímbàrí pé báyìí la ṣe máa ṣe báyìí la ṣe máa ṣe tó túmọ̀ sí pé ẹ̀sìn islam ẹ̀sìn ẹ̀kọ́ ni ẹ̀sìn ìmọ̀ ni ẹ̀sìn tó yẹ ká fi àsìkò lẹ̀ fún láti kọ́ ni a níwo wípé lẹ́bù mi ti ju pé kí ní mo ń kọ́ àwọn nǹkan wọ̀nyí lọ àbí mo bízí kọjá kí n sọ yí pé máa fi ayé láti máa kọ́ àwọn nǹkan yìí àbí kí n ti ẹ̀wọ́ pé mi ì lè mọ̀ mọ́ rárá àwọn nǹkan míì tá à ń gbé ṣe tá à ń mọ̀ náà nínú ìgbésí ayé wa bá a ṣe ń fi àsìkò lẹ̀ fún wọn tá a fi ń rí wọn ṣe tá a fi ń rí wọn mọ̀ òun náà láṣẹ gbọ́rọ̀ fi àsìkò lẹ̀ fún ilé iná láti lè fi mọ́ wà fí i bákan náà gẹ́gbó ṣe ń bẹ nínú ẹgbàwá abdullahi bin masorodin rọ̀dọ̀láwà ánú onye anagbawa muhammad sallallahu alaihi wasallam ni faliyata khayyar min almas'alati ma sha'a lẹ́yìn tó bá ṣe tàṣáhùdù tán ìyẹn tó bá parí ẹ̀ débi wa anna muhammadan abduhu wa rasulu tó bá sọ ashadu allah ilaha illallah wa ashadu anna muhammadan abduhu wa rasulu tó bá débẹ̀ yẹn falyatakayyar min mas'alati ma sha'a kó wá ṣe tó bá wù ládùá ń gbà ń tó bá fẹ́ ládùá tó fẹ́ tọrọ lọ́dọ̀ ọlọ́run ọba kó wá tọrọ ẹ̀ eléyìí ọ̀gọ̀rọ̀ ni ò kí ń ṣe òun lọ ẹlòmí àsọ wípé àwọn ń ṣàdúà bọ́ọ̀lù yẹn ó ṣe jẹ́ mùsùlùmí tí ò ní mọ́ ṣàdúà ṣùgbọ́n bí tí pọ́blẹ́mù ń bẹ o ni pé àwọn àyè àdúà ẹlòmí ò mọ́ gẹ́gẹ́ bí àwọn kẹta ti tì síwájú anábíwá muhammad sallallahu alaihi wasallam ó ní akọrọ̀bù máa yẹ kúrò láàbdùmí rọ́bì híwà wà sáàjìdù ìgbà tí ẹrú súnmọ́ ọlọ́run ọba onífọ akitiro fi mi na dùn á tẹ ẹ bá ń bẹ ní ìforíkanlẹ̀ ẹ ṣàdúrà lọ́pọ̀ ń bẹ tẹ ẹ bá ń bẹ lórí ìforíkanlẹ̀ ẹ ṣàdúrà lọ́pọ̀ ń bẹ fàkọ́mínú àyùsítàjà àbálákùn ó sátìn pé ọlọ́wọ́ bó gbàdúrà yín ó sátìn pé ọlọ́wọ́ bá yóò gbàdúrà yín ìyẹn mélòó ni máa ṣàdúrà nígbà tó bá ń bẹ lórí ìforíkanlẹ̀ ẹlòmí lè ní ẹ ní ìgbọ́lárúbáwá ni ní ìtò tẹ́wọ̀n kò sí nǹkan tó burú náà ta bá sọ lẹ́yìn ta bá ṣe subhana rọ̀bí aláàlá wọ̀bí hamdi ta bá sọ tẹ́ ta sọ bí ẹ̀mẹ́ ìtala sọ yíò ní abẹ́ márùn ní abẹ́ méje ni ìta bá fẹ́ náà àtúnlẹ̀ tọrọ rẹ̀ anabiwa muhammad sallallahu alaihi wasallam o encourage wa ni pé akọrọbù máa kúnu làbdù mi rọ́bì yíwọ́ wọ́ sáàjìjì ìgbà tí ẹrú súnmọ́ ọlọ́wọ́ bá jùlọ nígbà tó ṣe kó ń bẹ lórí ìforíkanlẹ̀ fa àfihàn fi mi na dùá tẹ́ bá ń bẹ lórí ìforíkanlẹ̀ ẹ ṣàdúà lọ́pọ̀ ń bẹ fakọ́mìnù ayùsítàjá balakùn ó sátìn pé ọlọ́wọ́ bó gbàdúà tẹ́ ń ṣe àyè kan nínú àwọn àyè àdúà àyè mí nínú àwọn àyè àdúà níbi ìhun òun náà nígbà tó ṣe wípé a bá parí tashahud àtàhíyàtulilá àzákíyàtulilá àtàyébátùsọ̀láwátulilá assalamu alaika ayyuan nabiyyu wa rahmatullahi wa barakatu assalamu alaina wa ala ibadillahi salihin ashhadu an la ilaha illallah wa ashhadu anna muhammadan abduhu wa rasuluhu káwa tọrọ ń ta fẹ́ gẹ́gẹ́ bí abdullahi bin masoud rọjàláwà anhu bó ṣe sọ ó ní sọmọlíyà takayar minel masalati masha in tó bá fẹ́ tọrọ kò béèrè inú ẹgbà wá mi ní sọmọlíyà takayar minel duayi àjábàwù kó wá mú kó mú tó bá wù nínú àdúrà tó fẹ́ tọrọ èyí tó nífẹ̀ẹ́ sí jùlọ. نعم، ní àfikún عن عبد الرحمن بن أبي ليلى لا تضع عبد الرحمن أم أبو ليلى قال أصبعك لكياني كعب بن عجرة كعب أم عجرة قدي مين وجه لارا وصابي نبوة محمد صلى الله عليه وسلم فقال صابي وصبعك ألا أهدي لك أدية جنفوين لبنك inna nabiya sallallahu alayhi wa sallam kharaja alayna òjíṣẹ́ ọlọ́wọ́ bá ó jáde sí wa ń jọ kan fọkúnnà ya rasulallah a ní rí òjíṣẹ́ ọlọ́wọ́ bá kọ́dà alimna kaifanu sallimu alayka àti mọ bóòlà ṣe mọ ṣe sàlámù fún ẹ eléyìí láti sọpọ̀ síwájú níbi tàṣáhùjù assalamu alayka ayyuha an-nabiyyu wa rahmatullahi wa barakatuh assalamu alayna àti mayun fa kayfa nusalli alayka báwo la ṣe máa ṣe salatu fún ẹ báwo la ṣe máa ṣe as-salatu fún ẹ tabarẹ wo dáadáa taba kpara sínú al-qur'an al inna allaha wa malaikatahu yusalluna ala nabiyyi ọlọ́run ní dájúdájú òun ọlọ́wọ́ bá allah àtàwọn malaika ìsọ́lúnà alànàbí yìí àwọn a máa ṣe àsàlátù fún ànábí sallallahu alaihi wasallam ya yíò lẹ́dínà amẹ́nu ọlọ́ni mo pẹ̀lú olùgbàgbó òdòdó sọlú aléyìí wà sálímú tẹ̀sílìmà ẹ ṣe sàlátù fún ẹ̀dẹ̀ tún ṣe sàlámù fún àwọn sàábẹ́ rọ́dí aláwọ̀ anú ajma'in wọ́n wo pé áyà yìí títí sàlámù tọ́lọ́wọ́ bá ní káwọn ṣe ń ti ṣíṣe àwọn ti rí pé àwọn ń ṣe assalamu alaika ayyuwa nabi yio wa rahmatullah àwọn rí pé àwọn ń ṣe yìí àbí assalamu ala nabi yìí wa rahmatullah wa barakatu àwọn rí pé àwọn ń ṣe àwọn ń ṣe gẹ́gẹ́ bí n ta ṣàlàyé sẹ́yìn kò sí tó burú bí ká sọ pé assalamu alaika ayyuwa nabi yìí wa rahmatullah wa barakatu àbí ká sọ assalamu ala nabi yìí wa rahmatulahi wa barakatu méjèèjì náà lórí ilẹ̀ so wọ́n mọ̀ pa wọn so eléyìí ṣùgbọ́n sọ látù tọ́lọ̀ wá tún ní káwọn ṣe bóòlà ṣe kọ́l ó òjúṣe ọlọ́wọ́ bá sọ pé kúùlù ẹ máa sọ bá ìpé aláhùnmá sọ́lé alá muhammadin rí ọlọ́wọ́ bá wù ṣe sàlátù fún muhammad wà alì muhammadin àti àwọn ará muhammad kama sọlẹ́ta ala ibrahim gẹ́gẹ́ bó ṣe ṣe àsàlátù fún ibrahim wà ala ali ibrahim bákaná àwọn ará lè ibrahim innaka hamidun majid ìrí ọlọ́wọ́ bá dájúdájú ìwọ ni ọbẹ̀ yìí ìwọ ni ọba tó gbọngbọ́n wọ́n bá rí kálá muhammadin ìrí ọlọ́wọ́ bá ṣe albarka fún muhammad wà ala ali muhammadin ṣe albarka fún àwọn alẹ́ muhammad kama barakta ala ibrahim gẹ́gẹ́ bó ṣe ṣe albarka fún àwọn ará alẹ́ ibrahim fún ibrahim wa ala alẹ́ ibrahim bákaná àwọn ará alẹ́ ibrahim innaka hamidun majid ìrí ọlọ́run ọba dájúdájú ìwọ ni ọba ẹ̀yìn ìwọ ni ọba tó gbọngbọ́n eléyìí tí anábíwá muhammad sallallahu alaihi wasallam tó tó fi kọ́ àwọn sọ̀hábà rọ̀dùwánú láàrin yìí náà ṣe dandan ní kásù ilé yìí lórí ìhun ni àwọn àfáà mi gbà pé dandan ní kásù ọ́ ṣùgbọ́n ká tó lọ síbi ìdájọ́ tẹ́ dandan ní kásù àbìdẹ̀nàkọ́ ní kásù ọ́ tá a bá wo ìṣàtàlátù fún anábíwá muhammad sallallahu alaihi wa sallam a rí wípé sallallahu alaihi wa sallam ó ní ẹmọ sọ pé ọlọ́wọ́ bá ṣe àṣàlátù muhammad àti àwọn aráalé muhammad àwọn owó ní aráalé muhammad àwọn náà ni gbogbo àwọn tó ṣe wípé wọ́n bá gbà fún tán juwọ́jú sẹ́lẹ̀ fún gẹ́gẹ́ bó ṣe sàṣàlátù fún ibrahim àtàwọn aráalé ibrahim àwọn ànábí ọlọ́wọ́ bá lápapọ̀ aráalé ibrahim ni wọ́n kódà ànábí muhammad sallallahu alaihi wasallam aráalé ibrahim alaihi salatu salam ni òun náà eléyìí ló fà tó fi jẹ́ pé ọlọ́run ọba ní huwa lẹ́dí yusalli aleikum òun ọlọ́run ọba lòun ṣàtàlátù fún ẹ̀yìn náà wà mẹ́là ìkàtù àtàwọn mọ̀lẹ́kà wọn ṣokò ń ṣànẹ́bí muhammad sallallahu alaihi wasallam nìkan ọlọ́run ọba ń ṣàṣàlátù fún ọlọ́run ọba ń ṣàṣàlátù fún àwọn olùgbàgbọ́ òdodo náà nínú súra nínú súra ẹ̀nà lọ́wọ́ bá sọ pé wọ́lẹ̀dẹ́ yóò sọ lé àlẹ́ikún wàmálà ìkẹtù òun lòun ṣàṣàlátù fún yí àtàwọn màláìkà wọn tó túnmọ̀ sí pé gbogbo wa náà ni à ń yí nínú àṣàlátù ọlọ́run ọba abẹ́lọ́wọ́ ọba subhana wa ta'ala tí ó ṣùgbọ́n ṣe ọ̀ràn yẹn ní ká sọ ọ́ lórí irun ọgọ̀rọ̀ àwọn àfáàní kò ń ṣe ọ̀ràn yẹn ó kàn jẹ́ pé nǹkan tó dáa ká máa sọ ni anabiwa muhammad sallallahu alayhi wa sallam ó ní ma ń sọ́lá aláyà ẹni tó bá fi lè ṣe asàlátù fún mi sọ́látán asàlátù ẹyọ kan sallallahu alayhi ashra ọlọ́run ọba yóò fi mẹ́wàá dáa padà fún un torí pé tọ́lọ́ ọba sọ ni pé máa ń jẹ́ abil hasan ẹni tó bá fi lè mú dáadáa kan wá falawo aṣọ amsaliha ọlọ́run ní mẹ́wọ́ ẹ̀ láàfi rọ́kù fún tọ́lọ́ jẹ́ pé anábẹ́wà muhammad sallallahu alayhi wa sallam gba tó ń sọ̀rọ̀ nípa pé káwọn yẹn máa ka alukur'an anábì ní tẹ́ ẹ bá ka ara fi ẹyọ ọ̀kan ládàá mẹ́wàá ni àwọn sàbí wa ládàá mẹ́wàá ara fi kan anábì ní ẹ tún jẹ́ sọ fún yín arafi kan tí mo ń sọ kò ṣe pé alif láàmìm arafi kan o alifu arafi kan láàmù arafi kan mímù arafi kan ni ìpínyàn gbé kùránì báyìí kó sọ wípé ó ti ẹ̀ wípé alif láàmìm ó ti ní ládọ̀ ọgbọ̀n náà kamati sọ pé wọ́n sọ pé kí ni zalikal kitabu láàrọ̀ ìbàfíhì ó dalil mọ́tẹ̀kì wọn ló jẹ́ pé ká kọ́bọ́ ṣe ń ka kùránì iṣẹ́ ládá púpọ̀ ni ká máa kà á ká máa tìláwà rẹ̀ eléyìí nǹkan tó dá púpọ̀ ni ká máa ti sọ wípé kí ni nítò tí wọ́n ń bẹ nú rẹ̀ lófin àtúntẹ̀lé à ń ronú sí gẹ́gẹ́ bí tọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala sọ wípé kìtàbùn anzalnahu ilayka mubarakun liyadabbaru ayatihi tíra ta sọ̀kalẹ̀ fún rí adẹ́ muhammad sallallahu alaihi wasallam tíra ta ti ṣe ní tíra alálùbáríkà ni lè yàdábàrú àyà ti yìí nítorí káwọn ilé bá ma ronú sí àyà rẹ̀ kán máa wo dáadáa gbọ́là wọn kù sí kí la fẹ́ ló ń bi eléyìí òun náà ni wípé ìrántí ọlọ́run ọba iṣẹ́ olóore tó tóbi púpọ̀ ni anabiwa muhammad sallallahu alaihi wasallam ó ní mọ̀ ń sọ́lá sallallahu alayhi ashara ẹni tó bá ṣe àsàlátù ẹyọ kan fún mi mẹ́wàá ọlọ́wọ́ bó fi rọ́pò fún so ọ̀gọ̀rọ̀ àwọn afáà ní kò ń ṣe pé dandan ni ká ṣe lórí irun tá a bá ṣe irun ó dá o ṣùgbọ́n kò ń ṣe dandan ni pé ká ṣe lórí irun ṣùgbọ́n yẹn dárúkọ anẹ́bí muhammad èèyàn ṣe sallallahu alayhi wa sallam láadáa mẹ́wàá lọ́lọ́wọ́ ọbó fífún ọlọ́wọ́ ọbó fi sàṣàlátù mẹ́wàá fóun náà eléyìí ó jẹ́ nǹkan tí ó gbọ́rọ̀ àwọn afáàsọ bákanáà anábíwá muhammad sallallahu alaihi wasallam ó ní albakhilu man zukirtu indahu walam yusalli alayya àwọn èèyàn lẹni tó ṣe gbogbo tán dárúkọ èmi muhammad sọlọ́lọ́hu alẹ́sọ́lẹ̀ kò wá ṣàṣàlátù fún mi ahun ni ẹni tó ṣe kí wọ́n dárúkọ mi lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tí ó ṣe àṣàlátù fún mi muhammad sọlọ́lọ́hu alẹ́sọ́lẹ̀ wọn ló jẹ́ pé àwọn afá haladi gbogbo gbàtàbá ti ń dárúkọ anẹ́bọ̀wá muhammad sọlọ́lọ́hu alẹ́sọ́lẹ̀ ni wọ́n burú jáì ní ìjókòó kan téèyàn ń àwọn adarúkọ ànábì ní àmọye ìgbà ń bẹ́ èèyàn wá já àwọn délẹ́bù pé kò tiẹ̀ lè ṣe sọ́lọ́lọ́hu alayhi wa sallam lẹ́ẹ̀kan ṣoṣo àbí kò tiẹ̀ ṣe aláhùnmọ́ sọ́lé ala muhammadin kama sọ́lé ìtara ibrahim kò tiẹ̀ lè sọ irú àwọn nǹkan báyìí lẹ́ẹ̀kan ṣoṣo wọ́n dẹ̀ darúkọ ànábì wa muhammad sọ́lọ́lọ́hu alayhi wa sallam ní àmọye ìgbà nínú oorun ipe kò kì í ṣe ìta nìkan bó ṣe jẹ́ pé kéèyàn sọ ń ta at least ẹ̀kan bẹ́ẹ̀ náà ló jẹ́ ọ̀ràn yẹn pé kéèyàn sọ nínú oorun náà eléyìí ni òkínyàn ni imam shafi rahimahullah ta'ala àti àwọn àfáà mi náà imam ahmad nínú ẹgbàá wákan àwọn náà sọ bẹ́ẹ̀ al-imam abubakar al-ajuri nínú tíra àwọn àṣẹríà wọ́n lẹ́ni tí ò bá sọ ipé ìwé ẹ̀bẹ́ kó túnrù ẹ̀kì láwọn àfáà mi fi rí pé káṣà sàlátù fún ànẹ́bí muhammad sallallahu alaihi wasallam lórí irun orígun ni lára àwọn nǹkan tí wọ́n mú wá onígbó ń bẹ nínú ẹgbà wa hadithi asàlátù fún ànẹ́bí muhammad sallallahu alaihi wasallam tánàbí kọ́ wọn ipe arákùnrin bóòlá ṣe sàṣàlátù fún ẹgbà tá a bá ń ṣàṣàlátù nínú òun wa so wọ́n ni ó túmọ̀ sí pé kí ni a ṣe nínú òun wa bákan náà ó ń bẹ nínú sun abidawu àtàwọn tíra mi náà gẹ́gẹ́ bí fadọ́lá bin ubaid ìkan lára àwọn sábẹ́ anábíwá muhammad sallallahu alaihi ṣe gbà wá arákùnrin kan ó kírun ó yára kírun arákùnrin kò yí ọlọ́wọ́ ọba dáadáa bẹ́ẹ̀ ni kò sàṣàlátù fanẹ́d muhammad sallallahu alaihi níbi ìrú rẹ̀ ó ní òjíṣẹ́ ọlọ́ba wá ní ajila haza arákùnrin ti kan jújú anẹ́mùsọ́lá sanwó sọ fún pé ìlàsọ́lá àdúkùn tí a kanú ibá ń kírun ní faliyabda bi tahmidi rabbi wasana ya alehi ó bẹ̀rẹ̀ pẹ̀lú pé kí ni yóò yin ọlọ́run ọba yóò tún ṣe ìyẹn ní àṣetúnṣe yóò yin ọlọ́run ọba ní àmọye ìgbà níbi ìrún rẹ̀ ثم يصلي على النبي لين كواش صلاة فوان أبو محمد صلى الله عليه وسلم ثم يدعو بما شاء لين كوا تورنتو wọ́n ní lẹ́yìn sọ fún wa pé àdébùsọ̀ lásán ó kọ̀rẹ́ ti arákùnrin yìí nípa pé kí ni kò sàṣàlátù fún àdébù muhammad sallásán ó kẹjú bí irun rẹ̀ wọ́n ní lẹ́yìn náà túmọ̀ sí pé ọ̀ràn ni bákan lára àwọn sàábí anábíwá muhammad sallallahu alaihi wasallam abdullahi bin masoudin radiyallahu anhu gẹ́bọ́ ṣe ń bẹnu sínú trimili ó ní kúntù usọ́lì wà nàbí sallallahu alaihi wasallam wa abubakar wa umaru ma'ahu olóhun kírun pẹ̀lú anábí sallallahu alaihi abubakar umaru náà ń bẹ pẹ̀lú anábíwá muhammad sallallahu alaihi wasallam ó falamma jalastu ìgbà tí mo wá jòkó ó ní kó wá yin ọlọ́run ọba ọ̀bàdá tóbi sanáhi aláláhi mo bẹ̀rẹ̀ pẹ̀lú pé mo yin ọlọ́run ọba wọ́sọ̀lá ti alẹ́nàbí yìí mo dẹ̀ ṣọ̀sọ̀lá tó fún anábíwá muhammad sallallahu alaihi wasallam ó ní súnmọ̀ dàáwótú linafsi lẹ́yìn náà mo wá ṣàdúrà fúnra bèèrè tó fẹ́ ọlọ́run ó fún ọ nísìn tó túnmọ̀ sí pé kí ni káṣà sàlátù níbi ìrún wa nǹkan tó ṣe kú pàtàkì abdullahi bin masurudin rọjàlá agbo gẹ́gẹ́ bí alimam alhakim ṣe gbọ̀wá nínú almustadrak ó ní yàtàṣáhadù rọ́jù kíyàn ṣe àtáyá ثم يصلي على النبي ليناك وحش صلاة فوان نبوى محمد صلى الله عليه وسلم ثم يدعو بما شاء لينا كواشين تبا ولادوا gbogbo eléyìn fi rinlẹ̀ fún wa wípé ká ṣe àsàlátù fún anẹ́bọ̀wà muhammad sallásán ó ń bẹ lórí irun àwọn àfáà tí wọ́n lójọ́ ọ̀ràn yẹn wọ́n ní bá wo gbogbo àwọn nǹkan wọ̀nyí ní ó jọ ìjọ pé ọ̀ràn yẹn ni ni alimamu shafi'u rahimahullahu ta'ala àti imam ahmad nú ẹgbàá àtàwọn àfáà míì fi sọ wípé ọ̀ràn yẹn ni ká ṣe àsàlátù fún anábẹ̀wá muhammad sallallahu alaihi wa sallam lórí irun débi pé àwọn àfáà míì sọ pé tí ò bá ṣe kò ní irun ó gbọ́dọ̀ tún ìrìn yẹn kí ṣùgbọ́n ọ̀gọ̀rọ̀ àwọn afágẹ́bí ń ta sàn wọ́n ní gbogbo eléyìí náà ti túmọ̀ sí pé ọ̀ràn yẹn ni nínú òun náà ká ṣe lórí irun ara ẹni ṣùgbọ́n ṣé ọ̀ràn yẹn ni ọ̀gọ̀rọ̀ àwọn àfáà ní kò ń ṣe ọ̀ràn yẹn ṣùgbọ́n láti lè fi kúrò níbi àwọn ìyapẹ́ ẹnu wọ̀nyí gbogbo wọn lẹ́nu wọ́n kò lórí pé kí ni ká ṣe lórí ìrún da torí pé ta bá wo hadith abdullahi bin masoori rọ́dí aláwọ̀ anhu ó ṣe ó lánàbísọ̀ lásán sọ ike sáltùrùtọ̀ in tó ṣe nísìnyí ó kọlifáyẹ fún wípé kò bèèrè nǹkan lọ́wọ́ ọlọ́nkan fún ẹ kọ́lọ́wọ́ fún ẹ bákan náà náà túnmọ̀ encourage bí máa ṣá kí yẹn ṣá sàlátù fún kó ṣe àtáyá kó ṣá sàlátù fún anamsọ aláàsán lẹ́yìn náà kó wá ṣe tó bá wù ládùá eléyìí ni ọ̀rọ̀ tí abdullahi ọmọ masorodin rọ̀dàláwò ánú tó sọ nípa wípé tá a bá ṣe àtáyá tán nípa wípé falyatakayyar minal mas'alati masha'a nígbà tó bá ṣe tàṣáwù tán kó wá mú tó bá wù ú ní àdúrà kó ṣe tó túmọ̀ sí pé òun náà gbà wọlé ipe ká ṣe àsàlátù fún anábọ́wá muhammad sallallahu alaihi wasallam torí pé kí ni ó ṣe tánàbí approve ẹ fún bákan náà òun gan fún rẹ tó tún correct àwọn èèyàn àbó tún pe àwọn èèyàn sákèsí bí kan ṣe àsàlátù fún anábọ́wá muhammad sallallahu alaihi wasallam so ó di àwọn nǹkan bíi mélòó kan ìgbà tá a plus tashahud òun náà níbi tó dé tá a bá ṣe tàṣáwù nìyẹn tán ká ṣe àsàlátù fún anábíwá muhammad sallallahu alaihi wa sallam gẹ́gẹ́ bá a ṣe kà á fúnra wa yìí nínú ẹgbà wa mi alahumma salli ala muhammadin wa ala ali muhammadin kama sallaita ala ali ibrahim kò sí wa ala ibrahim bẹ wa ala ali ibrahim kama sallaita ala ali ibrahim ìkẹkẹ náà ni gbogbo ẹ̀ bí wọ́dín sàtáyátá sọ ni tó ṣe pé òun náà ní oríṣiríṣi èyí tánàbí fi kọ́ abdullahi bin masoud èyí tó fi kọ́ abdullahi abbas èyí tó fi kọ́ àwọn sàábẹ̀ míì náà nínú àwọn sàábà rẹ̀ bẹ́ẹ̀ náà ni gbólóhùn asàlátù fún anábíwá muhammad sallásán ó ní àwọn wọ́dín soríṣiríṣi ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ ká gbìyànjú àti ẹ̀ ti mú ẹyọ kan bẹ́ láti lè máa ka eléyìí jẹ́ nǹkan tí ó pàtàkì an abi uwairata radiyallahu anhu qala látọ̀dọ̀ abu uwaira kọ́lọ̀mọ̀ bá kó bá ayọ́nu sí ó sọ báyìí pé kánà rasulullah sallallahu alayhi wa sallam yẹ́dìrú fi sọ́láti òjíṣẹ́ ọlọ́wọ́ bá a tún máa ṣe àdúwà níbi irun rẹ̀ wípé aláhùnmá inú àrùdù bí kẹmin adábil kọbí eré ọlọ́wọ́ bá wò mú sádìẹ́ níbi ìyá sàárè wọ́n min adábil náà bákan náà níbi ìyáná omin fitna til mahyawal mamat àti níbi fitina sẹ̀mí àti fitina ikú omin fitna til masih dajjal bákan náà níbi fitina almasih dajjal ìpé anábíwa muhammad sallallahu alaihi wasallam àtúmọ̀sílẹ̀ ìyẹn lẹ́yìn ìgbà tó bá ṣe àsàlátù fún rẹ̀ tán anábíwa sallallahu alaihi wasallam yóò tún sọ tó tún ṣe àdúrà mi tó túmọ̀ sí pé ìjòkó wa ká tó sálámà pàtàkì jùlọ ayé àdúà tún ni sọlẹ́ tó wá sọ yí pé àwọn ń ṣàdúà ni ẹni yẹn kò mọ̀ tó ń sọ ni torí pátápá lẹ́yìn tó gbọ́ ẹ̀sìn yìí dáadáa gbogbo àwọn kẹta ń sọ yìí òun ni ó mọ̀ sọ ẹlòmí àkàn pé ìmọ̀mù yìí ti pẹ́jù lórí ẹyí àtáyà èmi ti parí tèmi látẹ̀kan àwọn nǹkan tí àná muhammad sallallahu alaihi wasallam tó mọ̀ ń ṣe tó nílẹ̀ tó ṣe pé ta bá gbé àwọn tírẹ́sìn wa easily làábà ń bẹ́ àwọn nǹkan wọ̀nyí náà ń ṣe àwọn nǹkan wọ̀nyí ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn gbéjù sílẹ̀ táwọn ò ní ṣe wọ́n wá substitute ẹ̀ pẹ̀lú àwọn nǹkan ẹ̀mí àgbélẹ̀rọ fúnra wa ta bá ṣàlàyé gbogbo eléyìí tán àtúpadà débi tánàbí samtún máa ń ṣe lẹ́yìn ìrún ní àwọn ìrántí ọlọ́run tó ṣe yí pé ta bá wo ọ̀gọ̀rọ̀ àwọn mọ́ṣáláṣí wa lónìí ọgbọ̀rọ̀ àwọn kírunkírun lónìí wọ́n kí ń ṣe àwọn kan wọ̀nyí àwọn kẹta àrídárùn ya ọ̀nà ni ya kìníkan ya oníkìní sìgá ọmọ wa ìyá oní ọlọ́tí ọ̀nà ọmọ wa ìyá àtúndí ti jù gan láti lè máa fi ròyìn àwọn nǹkan tọ́lọ́wọ́ bá pèlè wọ̀ láti lè máa tún fi ròyìn àwọn èèyàn èyí táwọn ń bá yìí ó jọ wá lójújú nǹkan tí anábì muhammad sallallahu alaihi wasallam tó gbé kalẹ̀ lọ àwọn sọ̀hábà rẹ̀ wọ́lá àlẹ́yìn lárúbáwá ni wọ́n ìgbà mí àwọn tún lọ bá eré òjíṣẹ́ ọlọ́wọ́ bá ní okun wa ládùúgbà bóò láṣe mọ́ ṣe sọ́rọ̀ fún wa ń tá mọ́ ṣe lárúbá tẹ́lòmí gbọ́ ojú lárúbáwá tí pòfẹ́sọ̀ lárúbáwá gbọ́ lónìí lọ ṣùgbọ́n pẹ̀lú gbogbo ẹ̀ ni wọ́n múra wọn wálẹ̀ fún anábíwá muhammad sallallahu alaihi wasallam àtikáàrù tó rẹkọmẹ́ndì wọn ó gbé kalẹ̀ ọ̀nà tó fi gba rẹkọmẹ́ndì ẹ̀ wọn ó gbé kalẹ̀ a wà fi nǹkan mi a fi rọ́pò rẹ̀ a tún máa kílèmù pé àwa lọmọlẹ́yìn anabi muhammad sallallahu alaihi wa sallam kọ́nà ọba kó ṣàánú wa níbi àìmọ̀kan so anabi wa muhammad sallallahu alaihi wa sallam a eléyìí nítorí àsìkò àádájọ́ bíbá yìí a tẹ̀síwájú nígbà míì abẹ́lẹ́wọ̀n ọba subhanahu wa ta'ala yìí ti abára wa sọ yìí náà kọlọba subhana wa ta'ala kí ojú kó wúlò fún ẹni kọ̀ọ̀kan wa níta bá ṣe ní ìjọsìn náà kó dákun ó gbà fún ẹni ìbádà وصلى الله على نبينا محمد وآله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب